pé mo fẹ́ fi sẹ́yìn lápin pé bá ti débẹ̀ sáájú ìgbàsẹ̀ tèmi sí sàpò yìí o àmọ́ bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹ ṣe kí ní ìsáájú mi mo yọ̀ǹda ẹ máa mú kíni kó lè yún ní ìsìn kẹtẹ òun fi láàmú ẹyẹ du kọ́nà tí ọbẹ̀ lọ kẹtẹ tọ́lọ̀ sì ṣe kí ní tọ́gbà wá láyé rẹ̀ iṣẹ́ yóò tí ó lùfẹ́ ọdún oríṣi mélòó méjì tọ̀ oríṣi kẹta òun bá ń tẹ̀ dílé òun náà fi lé àbúrò fi ten thousand lé òun náà fi five lé àbí ten gbogbo tó bá lè fi lé tẹ̀tẹ̀ ń bọ̀ gbogbo bí wọ́n bá ọgọ́rùn-ún pé ẹnìkan ní ọwọ́ adé tí ó kó gbogbo tàwa náìtì náì yòókù ẹnìna mẹ́rìndínláàmù wọn mẹ́yìísírù wọn ànsọ́ọ̀bù wọn àsìlámù rí jísún ìdá àmàlù ṣètò ndí njọ tẹ́tẹ́ nù gbogbo ìtọ́ba ti bẹ́ẹ̀ ẹ̀sáǹpù lè mímú wáyé mo sì wí mo lẹ́nìkan fi tẹ́ẹ̀nì lẹ̀ nìkan fi fáìfù lẹ̀ ọ̀yọ́ kò nù tẹ́tẹ́ o kọ́ra bó mi wá náírà lẹ̀ gbogbo bí èèyàn bá ti ta eléyìí náà ta eléyìí náà ta tó sì mọ̀ pé kò sí ní ọ̀sẹ̀ lẹ̀ dúgbẹ́ mi ó ẹ̀mí lẹ̀ mi ó kó gbogbo ẹ̀ pẹ̀lú díẹ̀ tèmi yìí ń ń kó gbogbo ń ta àwọn tó kù fàdíjà ni wòwòwò tọ́lọ̀ lẹ́la àti wò jẹ́ sínú ẹtú wá wo àlọ ọlọ́run bẹ́ẹ̀ bá tún wá fẹ́ ṣe irú eléyìí náà tó fẹ́ yọ ọkùnrin tẹ́tẹ́ àlọ́wà nínú sẹ̀ríà ìsìlámù òun là ń pè ní ìdíkàdù mọ̀hálìlì ìdíkàdù àlùmọ̀hálìlì nínú eléyìí bá ti wá ṣẹlẹ̀ pé ah, àwọn dókítà ti fowó lẹ̀ àwọn náà sì sáré tàbí ilẹ̀ kó lè ń lọ sáré kọ́dà yìí ń nínú sẹ̀ríà tó bẹ́ẹ̀ bá wá gbọ́ ntẹ kan ṣe ni pé ẹ wá invite yẹn nìkan wá ìwọ má da o ìwọ má ṣe kíni ìwọ má da owó wọn wọ àárín yín ó sì lẹ́tọ̀ọ́ pé bọ́bá ẹ̀kọ́ ń lọ débẹ̀ ṣáájú gbogbo yín yóò ṣe kíni yóò gbogbo àwọn àlùfáà ní bírò yìí ń bá ti wọ̀ ọ́ lè purify nítorí jẹ́ kíni nítorí jẹ́ kẹ́kẹ́ ní bíi àmọ́ yìí wọn kéèyàn ọmọ tiẹ̀ wù lè délé wù yín o yọ padà yọ padà yọ padà dìjà ẹ àmọ́ abẹ́ sọ gbogbo rẹ̀ kí ó fi yé ọdún oríṣi mélòó ọdún oríṣi mẹ́rin àkọ́kọ́ ni ti ẹni tí ó kàn táwọn méjèèjì ta tẹ̀tẹ̀ kan méjèèjì dùn àti ìyẹ̀dú ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì ní káwọn méjèèjì jọ ń díje àmẹ́ni tó gbé nǹkan kalẹ̀ ò ṣe kéde òun ò díje èyí wọn ò ṣe kí ni ọ̀la yìí. ẹ̀kẹ́ta ni pé ẹnìkan fi nǹkan kalẹ̀ wípé bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ bá lè ṣe jù mí lọ ẹ̀ máa mú lọ bí n bá sì ṣe jù mí lọ ìdá kan ní àpò yìí wọn lè ṣe ni èyí ṣe kẹ̀kẹ́ àmọ́ ń jọ́tọ́ bá ti pé mú iye báyìí wáyé nígbà fi iye báyìí lẹ̀ ẹnìkan wà kó àwa méjèèjì àbí nú àwa mẹ́wẹ́ẹ̀ wá bá ẹ̀kẹ́ ẹ̀kú ń àwọn ọ̀nà tí irun fi lè di aláàlí òun làwọn afá níbẹ̀ bá fi ẹnì kan ṣe kínní ẹ̀fẹ̀ nìkan kò ní láàrin wọn bá wàá pé méjì wọn bá pé mẹ́ta wọn bá pé mẹ́rin fi á ah, àwọn eléyìí ọ̀ta àwọn eléyìí ṣe kínní wọn ọ̀ta ẹ sì gbọ́ kì í ṣe pé kéèyàn má kan rẹ o ọlọ́run ò ṣe é dán o ẹ wá mẹ́nìkan tí ò sí òkú pé yóò wé ní ìpínlẹ̀ ní àdúrà mẹ́nìkan bọ́ ni nígbà yẹn ni a sáré ẹ mú bàbá ọba sẹ́bíntì pé bàbá yìí náà wà rí wa wọ́n ní ásà ti fi ìṣètọ́ nìyí ń bẹ lágbára yìí lè kú òun náà ló tó kọ́ ilé yìí ni ẹmu ẹ̀kọ́ di yahoo dínú torí ẹ̀wòrú ọ̀n táwọn yahoo bí ṣe o torí ká máa fi rárá wa létí o ẹlòmíọ̀ kí a máa kú yahoo dí kọ́ ẹlòmíọ̀ lé kú iṣẹ́ yahoo sì pọ̀ wọ́n tiẹ̀ náà mo rò pé kí má dàpọ̀ mi ìfẹ́ ara mi létí nínú dáwọn yahoo bí ṣe ẹ́ mà pé ní mo wí pé àṣẹ ìtọ́ọ̀lì máa yí bí ẹyin sí làákàyè lómi ni olúwa ní ẹ má pẹ̀já ni ẹ má ẹ má pa ń sànńdé ẹ pa ń mẹ́ndé ẹ pa ń tíwìdé ẹ pa ń wẹ́sdé ẹ pa lálàmísì ẹ pa ń jẹ́ èmi mọ dá yìí ni mo dáwọn ẹja yìí náà mo fún wọn fúri dọ́wọ́ báwọn ẹja náà wọ́n yìí wọ́n yẹn ń dọ́kẹ́ ní ọ̀sẹ̀ ẹ̀dá tó sẹ́yìn mo ti pọ̀ àwọn <laughs> ọlọ́run lòún dá yìí òun lòún dáwọn ẹja yìí náà ọlọ́run sì paasi mẹ́sẹ̀gì yìí sáwọn ẹja àwọn Yahudi wá rí pé àwọn ẹja yìí jáde tó báyìí dé bá a ṣe tó sáwọn ẹja bó bá ti bí sá kí ọ̀yìn wọn wà lé kó sórí omi ẹ ti gbọ́ bọ́lọ̀ ní àmọ́ pààyè níjọ sátidé ṣètò ni wàá yé sí làákà yìí bí ti yé sí làákà yìí ọ̀pọ̀lọpọ̀ lónìí náà ọlọ́dọ̀ mọ iye ọ̀pọ̀lọpọ̀ apàdà mẹ́nu bá gba àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ nta mọ tẹ́tẹ́ la ti mọ̀ dájú kó wá wà á mọ̀ lọ́wọ́ náà ọ̀nà ẹ̀kọ́rọ̀ ọ̀nà ẹ̀kú yóò dá síbi kankan àbújá nínú ọlọ́run ọ̀rọ̀ ma bínú sí wa ẹgbẹ́ kí làwọn Yahudi ṣe nígbà tá a mú mi ní bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ lọ́mù àwọn Yahudi wa ni sọ́dọ̀ ní a máa gbẹ̀jà ní àdìgbò ní a máa gbẹ̀jà ní àdìgbò àmú ẹ káwọn lòdù níjọ́ jimá ẹ káwọn lòdù níjọ́ jimá ẹ tẹ́ kalẹ̀ wọn máa kó nú ẹ ní àdìgbò wọn bá di sànńdé àpàlẹ́ ẹ̀ka kò sí apẹja ní gbogbo ẹtí máa ní ronú máa ń kọ́ ọmọ ìyàwó dínú kí ọmọ ọgbọ́n gbọ́n ọgbọ́n ṣètọ́n ọlọ́dọ̀mọ yọ ọgbọ́n tí ń bẹ láàká ẹlòmí yọ ọmọ bíi ọ̀nà ọ̀nà ní tààrà tó sì máa gbẹ àà ṣe kìnnìkẹ àà ṣe kìnnìkẹ ń sì ń ṣe kìnnìkẹ torí náà eléyìí tá wí má tán rẹ o ni mo fi ní kéèyàn tiẹ̀ mọ́ wulẹ̀ délẹ̀ wù ni èyí tó bá ti di pé ẹ̀yẹ mú wá ẹ̀yẹ mú wá jẹ̀ǹdà sí ẹ̀dẹ́nu. àwọn eléyìí jẹ́ jẹ̀bi general principle tí wọ́n ń kálukọ́ máa lọ bí wọ́n jọ tí wọ́n bá ti invite rẹ̀ ọ̀gbìn wọn náà nà mára mẹ́rẹ̀ rẹ̀ pé ìwúlọ́wọ́ ìtọ́ bá ti wọ ìdájọ́ rẹ̀ a máa ní sàyẹ̀mẹ́nu bá a àwọn examples tọ́ka lé tọ́ka òkò nínú àwọn examples tẹ̀mí rántí nísìnyí kọ́lá bí ẹ bá ka fóònù rẹ̀ láàárọ̀ yóò torí wẹ̀ jọdún mẹ́lẹ́ kù nísìnyí wípé àwọn náà ará ọ̀nà ṣe tọ́ni ti ń yé sí yẹn wọ́n kúrò kí wọ́n rí bá àti àwọn yẹn ti ń ṣe wáàsí rẹ̀ àwọn èèyàn fẹ́ tamẹ́ wọ́n wá gbọ́n oríṣiríṣi ọgbọ́n ẹni tí ọba ti mọ̀ wọ́n kàn tẹ́kì rẹ ni pé congratulations nọ́mbà rẹ n wòle mi ti jókòó pé nọ́mbà rẹ yìí ti wí àbí <laughs> ìdí o bẹ̀rẹ̀ nù wọ́n wá kóòtù nọ́mbà rẹ yọ nọ́mbà zero eight zero ne kẹ o ti segin ni o ti jẹ kó wá a owó ọjẹ láti ta ẹ máa wọ ọ ti jẹ láti segin ni láti ta. torí náà nọ́mbà rẹ yìí ó ti wà nínú àwọn tí wọ́n jẹ láti ṣe kíni láti ta. ńgbọ́n di kàdé lẹ̀ wọ́n aṣọ fún ọ pé fifty naira pa ẹsẹ̀ fifty naira pa ẹsẹ̀ mẹ́. tọ́lẹ́ lómi máa tẹ̀lé bóyá mi ò ká ni tinsɛn deɛ sɛ mɛ sini a bɛ a ka a fa bɛ yɛlɛ sɛn deɛ sɛ mɛ a bɛ yɛ sɛn deɛ sɛ mɛ. n ka taa di mɛnu bɔ n'a se tɔ nin ye jɛnkun bi kan se ti jɔn ta wɔn yahu dinu ne kaayɔrɔ de bɛ ti sɛ. mufti kaayɔrɔ àná ìmọ̀ ọ̀tọ̀ ẹnìkan ti wàá bá bàbá ń bàbá jẹ́ jẹ́ sí. ọba ni àṣẹ sẹ́sẹ̀ ń bẹ́ ń bí bọ́ọ̀ bọ́ọ̀ sókè báyìí. báyìí tó sẹ́sẹ̀ ń bẹ̀. kóun tó gbé wálé báyìí kọ́ ìjó ní bẹ́ẹ̀ wá o. báyìí ọba gbé lóko sí fún bí wọ́n ń bá yìí kọ́ sẹ́sẹ̀ ń bẹ̀. kóun bá bá jáde òun ní àbá ní igbó dà torí pé gbogbo téèyàn máa ṣe ń bi igbó náà lòún ti béèrè òṣìṣọ́ kẹ́ tó ní ọ̀dà mi àṣeyìntọ́ bẹ́ẹ̀ bá ti tẹ̀ ní aká yẹn lẹ́kẹ̀ yọ máa yé sí bí ẹni ni ọmọ òkè òkè gidi gan ló ń ṣe èyí ò ìnáni káyọ̀ ní mísọ̀rọ̀ ló ti ṣẹlẹ̀ mú kí bọ́ ẹsẹ̀ lọ́nà wọn bá gbé jáde nínú ìròyìn mú kí ní igbó dà mufti ní ìlú ló ń wípé àdébá bí wípé yàrá kọ́lá ìdùn kọ́lá ìdùn ntáǹsì bí jóná nù. orí kámẹ́ lára wa létí o méje ṣe nǹkan ni ó tọ̀ ọ́ tètè gbóǹbi tọ́lọ̀ ń bá ní má lọ ọbẹ̀ má lọ ọbẹ̀ ni. tẹ̀wé yẹn bá ti gbà á láyé wọ́n máa fà ọ́ ni yọ́ máa fà ọ́ ni yọ́ máa yé sí bí ẹni nípa báyìí mo nínú àwọn àpèjúwe sí ọkàn òun ni kí wọ́n sọ fún yẹn pé o ti jẹ láti ta ẹlòmíràn máa wá tún rẹ nínú pé sms mọ kẹsẹ́ ń di ntí làákà yẹrẹ sọ fún ọ ni pé èlò wọn sẹ́ndì sms <laughs> èlò wọn sẹ́ndì sms fọ́ náírà bí ntọ́ba wa lè sọ ẹsẹ̀ mú ẹ̀sì bíi fifty naira àbọ̀ pàtẹ ẹ̀jẹ̀ fifty àwọn fifty náà wà ẹlẹ́mi náà tó fóònù ọmọ ẹsẹ̀ ní ìṣẹ́mi náà pé àwọn ti píìkì nọ́mbà mi yìí wọ́n sì kó tiẹ̀ pé kí n bá a ta mo jẹ láti ta ọmọ mùsùlùmí bá san rẹ̀ sẹ́rí gbogbo bíi tí ọba ti kú ní normal price téèyàn fi ṣe nǹkan torúkọ ẹni pé àwọn náà ní pè ọ́ tààrà pé wà á ta àmọ́ wọ́n kà sọ fún ọ ní pé irú sms yìí o ẹ èso ń bọ́ náírà o ó ní fifty náírà àbí hundred náírà pa ń bọ̀ wọ́n dúró owó pléènì ń bí hundred náírà jẹ́ àti jẹ́ àti náà ní àbí ọmọ nàìjíríà máa ń rà sí nígbà mílíọ̀nù tó ń ká kú hundred náírà ta ẹ̀mí ti wá rẹ̀ ní olóhùn ká débi twenty thousand tó dúró tó wálẹ̀ kò sì jẹ́ torí wọn tún máa kàn pé the more you àbí bọ́ọ̀ bá ṣe ń ààrẹ the more you ṣe ẹ̀jẹ̀ ṣe ń the more chances you have tọ̀ pé àgbẹ̀bínú ṣe kọ̀ wọlé ní ń gbìyànjú pé bí wọ́n bá ṣe ń kọ́ ni ó ṣeé ṣe kọ́ jẹun òfin tẹ́tí òmí ni pé mi ò kú jẹ òtí lùfẹ́ ọlọ́run gbogbo ẹni ọba ti ta torí gbogbo tí ń jẹ tẹ́tẹ́ ni kẹ́nìkan náà yọ jẹ àmọ́ gbogbo ẹni ọba ta ló ṣe kí ni òun ló ṣe kí ni lólùfẹ́ ọlọ́run ẹjẹ tó ń bá pẹ̀lú èmi wá èyí wọn ti ń fi ẹjẹ díẹ̀ nísìnyí nígbà tí landline kọ́mọ̀ wọ́n máa wá ṣe ìbéèrè kan lórí rédíò lórí tẹlifíṣàn wípé ẹtẹ̀ wá láago ẹtẹ̀ wá ní kíni aago èyàn sì mọ iye tí aago bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀yàn láago bọ́lá tó jẹ́ lọ́rin lèyìn ó ti tẹ aago sẹ́kù èyàn mọ iye dígínì èyàn mọ iye tá a kú ní gbọdọ̀ pọ́ọ̀sì abẹ́rẹ́ aago tí wọ́n ọba àgbànsálẹ̀ yà ń kọ́ ọmọ tẹ̀ lókè yà yìí wọ́n ti ní àwọn àdílé fóònù ti jọ jù ẹ̀lú lásẹ̀ bọ́ba ti lè wọlé wọ́n ti dé iye àmọ́ wọ́n sọ fún ọ ìpè irú irú fóònù eléyìí o bọ́ba ti wọlé iye báyìí sẹ́rí bọ́ba ti du píríncípù tó mú lọ́wọ́ ni pé ntòlè mi rí wí ni pé àmì ah, ọ̀ta mo ní ìgbà tí sẹ́ndì sms tẹ́lẹ̀ iye wọ́n sì ń gbà lórí sms kan náà ni mo san èyí ń yọ òun òdùdù tẹ̀tẹ̀ lọ. àmẹ́sẹ̀ ní gbogbo bí tí wọ́n bá ti béèrè ju normal price lọ wọ́n ní ọwọ́ àtàlẹ́. ibi náà láti lọ ibi àwọn nǹkan tó fara pa ẹlòmíà ní èmi lọ jẹun ní rẹ́sítọ́rántì kan ọwọ́ àti parí oṣù wọn làwọn kan mú ọ wọn mú tíkẹ́ẹ̀tì mi wọn bá ní wọn á gba mọ́tò àbí àpẹrù mọ́tò bẹ́ẹ̀ má lọ gbà o àmẹ́ rí pé mo lọ rajà ẹlòmíì ni mo lọ rajà wọ́n sì kàn wò pé adúlérè tá a jẹ lórí gbogbo yìí ẹjẹ́ àpò ẹnìkan nù yín ní mọ́tò ó fi kú lọ́ọ̀tà ẹ̀ṣẹ̀ wọn ṣẹ́fẹ̀sì kọ́dọ̀ yìí wọ́n ṣe haramu kò sí nù kẹ́ni kò sí nù tẹ́tẹ́ rò pé bàbá ẹ̀ sáà tó tẹ̀lé rántí ẹ̀yin náà mọ mọ oríṣiríṣi àmọ́ àwọn principles yẹn ni ẹ dákun ẹ yá dé ntọ́ bá ti ní kọ́kọ́kọ́lọ́kọ́lọ́ kan nú kọjá one naira bá ti di two naira lókìkì wọ́n yọ san one naira òbí segini òbí kanu sms four naira bí má dé ń di fifty bọ́dà tó di twenty naira tó ti kú ní normal price tí wọ́n sì dúró fún ìwé nǹkan báyìí o ṣe ṣe kọ́ra àwọn inú wọn tiẹ̀ tó jẹ́wọ́ fún yẹn pẹ́pẹ́ yà wọ́n lọ pẹ́pẹ́ oníjàzì àti jẹ́ one million àbọ̀kan àwọn mọ́tò ọmọ mùsùlùmí ọmọ tẹ̀rẹ̀ pé tẹ́tẹ́kẹ́ yun tẹ́tẹ́ ni o gbajúta ni o olúwa ni ẹ̀ṣẹ̀kẹ́ ni olúwa ni ẹ̀jẹ̀nà sí ọlọ́wọ́n sàrọ̀ mọ́mú lẹ́sẹ̀ dáadáa wọ́n mẹ́nu kọ̀ ọ̀rọ̀ wọ́n mẹ́nu kọ̀ ìwé ló ń pè draft kan sẹ́rí gbogbo àwọn eléyìí ní pilẹ̀ èyí sọ̀nà kàdá gbogbo bí la abẹ́ wéṣí dáìmọ̀ ara wa ní gbogbo orú nǹkan bẹ́ẹ̀ gbogbo orú à ń dòkó ta lúdò à ń dòkó ta yò à ń dòkó ta gbogbo nǹkan àwọn èyí ò ní pilẹ̀ iṣẹ́ ìṣètọ́ ní làwọn kẹ iṣẹ́ kíni iṣẹ́ ìṣètọ́ ní wọ́n tẹ́tẹ́ wọ́ o kọ̀ wọ́ o àwọn èyí ń fúnra wọn irinṣẹ́ kíni irinṣẹ́ ṣètọ́ni bí tẹ́tẹ́ bá tún wá kun irú wọn ni mo ní bí ìgbà téèyàn yàgbẹ́ tán tó ṣe kí ni tó fi tọ̀ tábà náà mọ ìbò mọ yíwọ̀n ọkàn kan kún ni ọkàn ṣe kí ni ọkàn kan kún ni torí náà ká máa wulẹ̀ gbàsíkò ara wa kó pọ̀ lórí ìpè mo rò pé alùpùpù náà fi mọ̀ sábà kọ́ adànù lórí ilé yìí àwọn tẹ́tẹ́ tí ó lè wọlé látàrí kíni látàrí ìdíje gbogbo ọ̀nà téèyàn bá gbà díje mọ́lọ́wá ku alikimaru fíìmù àmàlà látàrí lóńgàlùkọ́ jẹ̀bi aṣòwò àgèrè àtàjà àràjà lẹ́kùn tẹ́tẹ́ sílẹ̀ ń bẹ̀ náà o kọlọ̀bọ̀ sànù wa o lẹ̀kùn tẹ́tẹ́ sí kí ni ó sì lẹ́nu kẹta ọmọ ẹni kó wo irú àwọn àpèjúwe tá a mú wáyé wọ́n wá wo ní ìtọ́jú ọtí wọn náà ń ṣe ó ti fi kó mbẹ́. nínú àwọn èyí tí mi kọkalẹ̀ ń yà yìí tó bí oríṣi mẹ́rin àti márùn-ún kan. wọ́n ń kékeré kan nínú kéwù ní bẹ́ẹ̀ ọ̀dàdà ọ̀kọ́ tí àdàkùdì yìí àtàdàpọ̀ ọ́ọ̀tì nàfìdíyà ń sàlàyé rẹ̀ nísìnyí. bẹ́ẹ̀ yẹn bá ti ń karú nǹkan bẹ́ẹ̀ irú ọjà bẹ́ẹ̀ ọ̀pọ̀ olè ni àbíwọ̀ lọ kà á tẹ̀tẹ̀. ohun tí wọ́n ń pè ní bẹ́ẹ̀ àtàdàpọ̀ ọ́ọ̀tì nàfìdíyà yìí ni bá ti gbé níṣẹ́ ẹ̀yọ́ bísíǹsì ẹ̀ ti mọ̀ olè yìí ń pè. lápẹjúwe ọ̀gbùwà yìí ọ̀fẹ́ ni àbí wọ́n máa sanwó wọ́n máa sanwó kan àlefi ọdún àyè náà aku. àbúrò. báwọn tó ní ọ̀dù yìí bá ní ọ̀dù yìí bí yẹn bá lò lẹ́ẹ̀kan fifty thousand ní máa san hundred thousand ní máa san yóò ta fẹ́ lò gbogbo yìí tí bá máa san káwọn kọmíjọ wa dò fún wọn wá pé láàrin oṣù kan èèyàn mẹ́rin ọ̀gbọ́n tó wà ń gbé yàrá láàrin oṣù kan kọ́dà ti wò wá ó kéré yẹ́nyẹ́ àbáwọn sọ̀rọ̀ tó mùsàgínì ọ̀wá àwọn kíni ọ̀wá láàrin oṣù mẹ́rin yìí oṣù kan yìí ẹ̀mẹ́rin ẹ̀ ẹ̀ táìsì ẹ̀mẹ́rin sẹ́ ẹ̀mẹ́jìlá lọ́dún ó dè ló ẹ̀ ó dè forty eight times yá wọn ò lọ wọn lu àyè rárá wọn ò lọ forty eight times wọn sì máa san fifty fifty thousand lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ lákẹ́ bá wa sínú rẹ̀ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin àrùn ní kàwárí sí ni ètò ní ọ̀tẹ̀ now alaji now two point four million naira ah, kí mọ́sálásí ọ wá pé ẹni tí ó bá san two million cash nísìnyí tọ́dún kan yìí parí ẹ̀yìn ẹ̀ máa gbowó àwọn gbogbo àwọn tó bá fẹ́ rìn jọ ọ́ yìí tó bá wù yìí àmọ́ àwọn ní bí kíni àní ìwò ni a sì mọ̀ kí bá a ti kà yẹ ẹ́ jẹ jù bẹ́ẹ̀ ẹ́ ṣe kíni ẹ́ jẹ jù jù bẹ́ẹ̀ lọ tẹ́tẹ́ ni nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn tẹ́tẹ́ ni torí pé kíni jẹ tẹ́tẹ́ òun ni pé èyí jẹ èyí ò ṣe kíni èyí ò jẹ ẹbí àti òfin làákàyè òkú ká tó di kéwù o. e eh? ńgbò ni forty eight times ń wọ́n lò ó ńgbà tó lẹ́yìn oṣù mẹ́ta àdájọ́ lára rẹ̀ síbẹ̀ wọ́n bá kọ́ bọ́ọ̀lù yìí síbẹ̀ àbí òṣèṣe wọ́n ní owó tòun thirty thousand ní ẹ̀mí ń àbẹ́yìn wọn ṣẹlẹ̀ anything any factor ló lè responsible ẹ̀ kí wọ́n lọ àbí kọ́ mọ́tò forty si ẹ̀yin sì ti gba owó ẹ ti ṣe kíni ẹ ti lò ó gbogbo orú rẹ léyìn ọ̀nà ara àwọn mọ̀dáàbílù tẹ́tẹ́ níbi ọ̀gbọ̀n àwọn ọ̀nà èyí jẹ́ pẹ́ẹ́pẹ́ ní ibi <laughs> àdọ́sùmẹ́ntì èyí jẹ́ èyí ọ̀jẹ́ ìrẹ́nu. gbogbo ẹ dákun gbogbo omi tí a bá ti ń ṣe olówó bẹ́ẹ̀ yá ayò àdàdí náà àmàlù olúwalẹ́yìn tẹ gbàgbọ́ lòún gbé sí o onírun aláwẹ̀ ìdásí olówó bẹ́ẹ̀ inú ìran èyí jẹ èyí ò sẹ́kẹ́ni èyí ọ̀tẹ̀ mo rò pé yóò ti yé torí ìta wí yìí kì í sọ̀rọ̀ ọkọ̀ lulẹ̀ o kọ́dà táwọn ọdún kan ẹgbẹ́ wo làwọn ti níta kiri pé tẹ́tẹ́ yọ hàn pọ̀nbẹ́tì tí ọ̀dùn ìdè má tètè hàn kí ló ṣe tí ó pé ẹnìkan ní ìṣòro máa ṣe wé ẹ̀sìn bàbá yà wọ́n ṣe nàìjíríà ò pé àmú yẹ̀yẹ́yẹ́ láàrin ọdún kan àti <laughs> àwọn ọ̀daràn pọ̀ tó ń lu yìí àmú yẹn wá mílíọ̀nù ó ń ká bàbá jáwé five thousand fún <laughs> ó ní iye tó jẹ́ sẹ́yìn lè kó o kalẹ̀ nísìnyí ká dín díẹ̀ tọ́kì parí ilé ẹ̀kọ́ mẹ́ta èyí jẹ èyí ò ṣe kéwu èyí ò ẹnu mo rò pé with these two examples a lè wá wo ọ̀nà tó ń ka lu wa náà bá bí a ṣe dọ́kítọ̀ bẹ́ẹ̀ ìnàsí bájẹ́dá ni wú ẹ̀kejì alifawutara alifawutara tá a ní máa pè mọ kéwu mọ àmẹ́yìn wọn náà ọdún kọ́lé ìbò náà wọn náà ń pè ní fátọ́rìn fátọ́rìn ẹ̀yìn wọn jọra wọn náà àlùfáwọ́ tárọ̀ fátọ́rìn àwọn bí a máa pè ní invoice discounting hasmul fawatiyo yóò ti yí àwọn olówó ìtumọ̀ wíwọ̀n gbogbo àwọn ọ̀nà yìí di yí ọ̀jẹ̀ náà lápẹ̀kúwe nísìnyí kámẹ́ wulẹ̀ fi ọ́ lu àyè ṣe ẹ̀dáwù. bóyá ní ẹ̀ka dálé ìwé lé àbọ̀ dálé ìdíwú lé àwọn mẹ́sẹ̀ ń sanwó ń bẹ́ẹ̀. àbọ̀ sí supamákẹ́ ń sì máa ta àwọn ìkọ̀rọ̀ àwọn ìlélẹ̀ yìí máa ta kini ìmọ̀ táwọn kọ́lẹ̀ ẹ̀sìn wọn máa láàbù wọn mi. àbá kíní ọ̀rọ̀ ten thousand àti giant boys ìdíwò lọ́wọ́ ọjẹ́ wa ní ten thousand ẹ̀yìn oṣù kan àbá àkíní jẹ́ wa ní fifty thousand ẹ̀ ẹ́ turukẹ́ yẹn bá ń ta káàdì látọ̀jú yìí bí àfọyín lọ́jà ẹ̀ ẹ́ sanwó ní ìgbà báyìí òun fifty thousand ẹ̀yìn oṣù méjì òun ní hundred thousand ẹ̀yìn oṣù mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan wá dúró lórí wọn ní factors ẹ̀ wá fún gbogbo gbogbo yín bọ́ sísì yìí ẹ wà kó dọ ẹ fẹ́ wù dọ̀ dọ̀ tí wọ́n ní pé ẹ gbà ẹ̀yẹ kó káàsì wá ńgbọ́ báyìí ẹ máa gbà lọ́dọ̀ àwọn tó jẹ wáyé àwọn tì yín bẹ́ẹ̀ àwọn ó ṣe kí ni á tì yín bẹ́ẹ̀ nínú àwọn tó ẹ̀ńtóbi jọ ẹ̀ńtóbi di dẹ́dẹ́ nù o nínú àwọn tí ọwọ́ arajà yìí ọlọ́run lẹ̀mí ẹlòmíràn àbí ẹlòmí ó sì wú ọ́rà akóhùn ní sani pépé adé rẹ̀ ti gbẹ pé láyé bẹ́ẹ̀ bá ké kàwé ẹlòmí ẹlẹ́jẹ̀ rẹ̀ bá mẹ́ pépé ẹ bá fi ọwọ́ la bọ́bá fi kí ni bọ́bá bọ̀ bẹ́ẹ̀ la gbàhùn yìí ẹ̀jẹ̀ yóò jáde gbèsè náírà irú wọn náà fi rajà bí ọba sanwó máa ń kọ́ àkáǹtì ta wọ́n kọ́ sí torí náà làwọn afáàfọ pé àlìfáwò tára wà asmol fawati nínú ìran kíni ẹrùn ìran èyí jẹ èyí ọ̀tẹ̀ ẹ̀sọ̀rọ̀ tó tó clean ẹ̀ máa ń tẹ́ra ẹ̀ máa ń tẹ́ka akọ̀lá ìdí pé àwọn gbèsè yìí àwọn ọmọ ẹ̀ka yìí sì hàn àmọ́ ìbá yìí la gbà bí àfàràmọ́ a àwọn ẹ̀fílẹ̀ ẹ̀yẹ́ mọ̀kùnmọ̀ àmúkẹ́ máa di wọn kì í mọ́ àwọn alọ́kọ́ wọn àwa mọ bá ti ṣe kíni bá ti bá yín gbà àmọ́ bá bá ṣe wú sẹ́ bá ń fún yín o ìbá ilẹ̀ fún wa alhamdulillah wa alalọ́hu bẹ́ẹ̀rẹ́ wà á rọ̀ ọ́ o kò dínà àdá ìfún wa àmọ́sẹ̀rẹ́ tí ó ti jọ èyí jẹ èyí ọ̀jẹ̀ ẹ̀nà sí fájítà nìbú ọdún mélòó ọdún méjì ẹ̀kẹta ló yìí tẹ̀mí rántí tí mo kọ́ yà yìí alùpùpù àjìnàtú wọn mùsítàkìbàlìyà èyí náà ní bí wọ́n ti ń pè nù bí olúwa ń pè forward sales àbí future sales ìtumọ̀ yìí wọn ti mẹ́ṣẹ̀ rẹ̀ yìí ń bè gbàgbọ́yà bíi náà wọ́n ti ká sọ ọ́ ọba àyè ọ̀nà wo ló fi nídájọ́ tẹ́tẹ́ fi kàn án. òun nírú àwọn ọjà tí atẹni tí ó tajà atẹni tí ó rajà ọ̀sẹ̀ni ẹni tí ó tajà lọ́jà ẹni tí ó rajà lówó. mo rò pé ẹni tí ó tajà ọ̀lọ́jà ẹni tí ó rajà òun náà ṣe kí ni olówó wọn ó sì tajà ọ̀rajà ṣètọ́ ni yé síta káyọ̀ máa nẹ́bí àdámẹ́ bẹ́ẹ̀ òun ni wọ́n ń pè ní derivatives sẹ́rí irú àwọn ọjà kong ti kọ́ mọ ẹ̀rọ àwọn ọjà kan bí bọ́ọ̀lù kan tí ọmọ ẹ̀jọ̀ náà báyìí ẹ̀ ibi ẹni máa ń ta wọ àwọn ọjà báyìí nù ọta yẹ kúrò ní bárẹ̀lì báyìí kò ní ìdajì bárẹ̀lì yàrá rẹ̀ wà nílẹ̀ fún rẹ̀ tọ̀hún tó sì fẹ́ ra náà ní kọ́kọ́ tí ìra tí ìra kúrò rẹ̀ àmọ́ tuntun náà ojúmọ́ ọlọ́run kò sùúrù wọ́n ti àlójúmọ́ òní bílíọ̀sì ti lọ níwọ̀n dàdé òní ẹnìkan kan wà náà ni pé òun bẹ́ẹ̀ ra yí bárẹ́lì báyìí àbí yà àpò báyìí àbí yẹ nǹkan báyìí àmọ́ òní kóhun níbi ẹ̀ o ọdẹ yìí oṣù mẹ́fà wọ́n sì ti ní standardized market ní wọ́n ti nínú ẹni tóun náà sì ti wá pé òun náà fẹ́ tarú nǹkan báyìí délé yìí lóun fẹ́ rà yìí èmi náà fẹ́ tà èmi ló sì ní nísìnyí ọdẹ yìí oṣù mẹ́fà yà kú ké fọ́ọ̀nù wọ́n tà lẹ́yìn oṣù mẹ́fà òun ọ̀rà lẹ́yìn kíni lẹ́yìn oṣù mẹ́fà ọba ṣe àtẹnidíọ́ tajà ọ̀dọ́jà àtẹnidíọ́ rajà olówó ntí wọ́n kàn retí lẹ́yìn oṣù mẹ́fà wọn ni pé ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o etí wọn retí lẹ́yìn oṣù mẹ́fà wọn ni pé níta la fẹ́ rà lónìí tá a sòwò yìí sẹ́nu kó ní etí wọn ta irú bárẹ́ẹ̀lì tó kọ́mọ̀ tí mo fi sàpèjì irú bárẹ́ẹ̀lì epo ó ní ìyẹn wọn ń ta lónìí bóyá eighty dollars ní lónìí àwa sòwò pé wọn ra àbẹ́mi ọ̀ta ẹgbẹ̀rún rẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà torí pé èmi ti rò pé ní oṣù mẹ́fà o ọ̀rọ̀ yìí ti kọ́ mọ́ ẹni ọ̀fẹ́ kánú o òun ti rò pé nígbà tí ọba fi ti gbà ń sẹ́fẹ̀ntì àmẹ́ni ó ti tà ń ta kíni ń ta yìí ti gbogbo ẹgbẹ̀rún tó sì wá tọ́ fẹ́ rà náà etí ìṣètọ́ yéṣu ń lérí ni pé à ń kẹrẹ hundred wọn mọ̀ àlẹ́ yóò sùn mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà yẹn àti wo àwọn àwọn kankan yóò ewu sẹ́wọ̀ àwọn ewu sẹ́wọ̀ mo yẹ pé wọ́n dín nílé yìí o n bí ọpọlọ ni ẹgbẹ́ oṣù kìkà n bí ọpọlọ ni ìtọ́jú ìlú ọ̀wá ni lé lẹ́yìn oṣù mẹ́fà lórí hundred hundred naira ọba lọ́jà tí ó ta òun náà lówó jọ sàn ẹnu tó bá dijọ́ sí february làwọn yìí bọ́ba di ńgbòdòsù mẹ́fà ni ó pè é bọ́ba di august twenty twenty twenty three ọ̀rọ̀ august twenty four báyìí ilé ibi ni wọ́n ti ń pàdé wọ́n kàn gbé báyìí wò ta ni ọ̀sẹ́ni tí ó béèrè gbé báyìí nìkan lọ tàdà fún ìbéèrè. àmọ́ lónìí báyìí yìí lónìí one hundred and ten lọ́dà ẹnìkan ju oyún ní ẹnìkan ti ṣe kí ni ẹ ti wo bí oyin nínú ẹ̀yìn méjèèjì nígbà bá ti wọ́n rán tẹ̀lé káfí dá lórí bí oyin ẹ ọkọ ẹ̀tọ́ ta ni torí tó bá kó ní sùúrù ni wọ́n tẹ̀lé ọ̀kẹ́ lórí bárẹ̀dì kọ̀ọ̀kan ètí ọ̀rọ̀ àkù ni pé ẹ bàbá tọ́ra àdérétọ̀ eighty kò ní bárẹ̀dì kọ̀ọ̀kan jọ gbà àmọ́ sírò thirty thirty thirty thirty mu times kini times one thousand wọ́n tẹ́ wọ́n ni wọ́n yẹ wọ́n yẹ supply wọ́n yẹ supply àmọ́ wọ́n kàkà ni pé sẹ́yìn náà ti máa yíkọ́ jẹ́ wọ́n bá ti jẹ́ pé ọ́pọ́sìtì náà ni bàbá tó ti nǹkan eh, eighty tó di seventy ara bí iná ọ̀kẹ́ kàkà sí ni pé sẹ́yìn náà máa ń tọ́jẹ́ ẹ̀kan multiply rẹ̀ níjà nù bá ń kú gbogbo ní ọlá ti ń ta owó ọjà bẹ́ẹ̀ fadita ní gbòòrò olúwa ní ẹsẹ̀ náà sí o ẹ̀jẹ̀ wàá rí ọjà ilé ọlọ́ọ̀jẹ̀ wàá fi ayé wọ́n ta lójú kan ní bí ọdún mélòó kan sẹ́yìn àwọn fúnra wọn náà wọ́n bá sí rí o wọ́n láwọn ọjà tí ò sí fi kan dáńtà tá a rà dáńtà tá a torí bí ó burú dé ni pé kèé máa lọ́dọ̀ fún o sẹ́yìn bàbá tó ta hundred yìí léṣe délé ra hundred yìí òun ló tún lọ mákẹ́tì mi hundred tí ò sí fi kan ló ta fẹ́ lómi bàbá tiẹ̀ wá àzúmọ̀ pé gbogbo epo ti ń bẹ wọ́n bá yẹ pé hundred yìí jẹ́ bẹ́ẹ̀ níbi kan wọ́n ti wá ta hundred yìí times ten lórí lórí tí ò gbọ́gbọ́ ọ̀dọ́gbé bá ti ń bẹ òun ni wọ́n fi kéde ńgbà wọn pé ọjà derivatives ni wọ́n ń pẹ̀lú àwọn ọjà derivatives market nìkan ní two thousand and eight sí two thousand and nine wọ́n ló ti wọ six hundred trillion dollars six hundred trillion dollars. àwọn wá dòkú àwọn gbogbo owó tí ń bẹ láyé ẹ ò dúpọ̀ sásìrì kan mẹ́nìsì gbogbo yẹn tí gbogbo ọ̀kan ní ọmọ wọ́n ní gbogbo owó tí ń bẹ ìsapulation lágbàáyé kọ́lábọ̀wọ́ sixteen billion asìkí dájà ìlú six hundred multiply by ten rẹ̀ owó dẹ̀ndẹ̀ owó rẹ̀ rẹ̀ bí kọ́bẹ́kọ́bẹ́ yóò tọ́ba wa bẹ́ẹ̀ lọ́nà bí wọ́n mẹ́kẹ́ bá mú kẹ́kẹ́kọ́bẹ́ sí kiri lọ́wọ́ báyìí ní máa ń fa kí n ṣe kàn án yóò rò pé kọ́jú tóbi rẹ̀ yìí ńgbà ọba jẹ pàwọ́ yóò wá bẹ̀rẹ̀ sí bí àṣewọ̀ kìíní yóò wò ó òòlù dínkìní báyìí lọ bá náwó rẹ̀ bá wá déhùn lẹ́rú tí kọlùkọlù rẹ̀ kọlù gbogbo ayé ń gbà ọlọ́run tiẹ̀ fi hàn àwa pé fájítẹ́nì kú ẹ̀fìnà sí i àmọ́sẹ̀rí islam ti dáwọ́ ọmọ láti ilẹ̀ pé irú rẹ kíni irú rẹ yìí jẹ èyí ọ̀jẹ̀ ọdí mélòó ọdí mẹ́ta mẹ́ta àbí mẹ́rin márùn náà mo pè ọdí ẹlẹ́kẹ̀rin bẹ́ẹ̀ rọ̀ ti bi takọ́ àrùbí ìmọ̀bọ́yá yìí náà ti kọ́mọ àmẹ́mẹ́ láwọn ìlú kan òun ni kéèyàn ta owó fẹ̀yìntì rẹ̀ títí wọn ta owó kíni pèrèkàbẹ gbẹrẹ ẹsìn wà láti oríṣiríṣi ọ̀nà ẹsẹ̀ táyé nígbà ayé sáwọn èèyàn lọ́pọlọ wípé ẹ bá ṣiṣẹ́ ogójì ọdún lè ṣe wà yóò ní iye tí àwọn kan wà á fi rẹ́ẹ̀dì pé àwa lè rà láti sìn èyí jẹ èyí ọ̀jẹ̀ ni o torí pé ntí wọn ń retí ni pé nígbà tí ṣe pé àwọn ẹlọdọ tí wọn bá gbàdí ó kú láyé wọn ò sì mọ gbàdí ó ṣiṣẹ́ dà àmọ́ àwọn ti wò ó pé ní à mọ wọlé gbogbo ogun rẹ wà wà láà jẹ ìṣe ọ̀pọ̀ mẹ ẹni náà tóun náà sì lọ ọbẹ èrò tiẹ̀ náà ní pé ẹ̀ta bẹ́ẹ̀ mi kówó bóyá lẹ́yìn kẹ̀kẹ́ bóyá lẹ́yìn ṣe bóyá lẹ́rìí nǹkankan ẹlòmíì ti níbi tí ó sá lọ lẹ́yìn ọdún kan tó bá gbowó o bí ìfẹ̀yìntì bọ̀ ìfẹ̀yìntì lẹ̀ ní fún òun ọ̀fẹ̀yìn kan ti bì lé wọ́n sanwó kan fún un àmọ́ bí yẹn bá ti wọ olówó bẹ́ẹ̀ owó kan tó ń lò sùn tó ti wá sírò rẹ̀ lórí ìta wílẹ̀ kan náà bẹ́ẹ̀ yẹn kó wá ń káàsì nísìnyí bẹ́ẹ̀ tó ń gara yín bóyá mi ní gbà ìjọ pọ̀ bóyá wọn ni wọn kú sí lọ́wọ́ tẹ̀tẹ̀ náà nù. torí náà gbogbo ẹni tí ń bá ń gba irú èyí tó jọ bẹ́ẹ̀ àwọn kan náà máa gba ọ̀pọ̀ sí nàìjíríà. mo jẹ́ nìkan tó fi mí ń dùn ní pé ibi iṣẹ́ àwọn òun ẹ̀ka ìtù sí bóyá one million ló pè ní owó tí wọ́n fún wa housing allowance fún wa ìkọ́lé àmọ́ kò ń bá fẹ́ òun lè ga tọdún mẹ́wàá òun ní gbàgbé mu tọdún mẹ́wàá àwọn kò tẹ́lu mi lọ fún un nísìn wọ́n máa wá ẹnu lọ́dọọdún òní fún un máa kọ́ kà máa jọ bí. mo wá bí pé tẹ́ bá gba ten million lọ́dún yìí tẹ kú lọ́dún tó ń bọ̀ fọ́ àbí èyí wọn ò sí ní èpè tọ́lá mi bí bàbá ti sọ̀rọ̀ péréte ọ̀ rò pé <clears throat> èyí wọn pé yóò kú bí ọ̀gá ní kú tẹ́lẹ̀ àmọ́ reality ni pé sẹ́mi ọ̀gbẹ́yìn kẹ́ ẹ̀ lẹ́ni yìí bóun ni ó ṣẹlẹ̀ ọ̀nà àtúntò náà lẹ́ni òun náà wá jẹ́ ohun mi náà ọlọ́rọ̀ òkú nìkan jẹ́ ẹ̀kọ́ ẹlòmíì ń fi padà fi sẹ́lẹ̀ ní padà ń segin ni àbí kẹ́kọ́ sáti ẹ̀ sẹ́lẹ̀ mo ní ń ní ń ní ẹ̀kọ́ yìí mu sí akọ́là bí èèyàn ní owó tí owó pọ̀ náà ṣe yóò fi ẹgbẹ́ lójú gbogbo ẹgbẹ́ bá fi lẹ́mọ́ pé ní èmi fẹ́ wọ̀ ọ̀gbọ́n náà fẹ́ wọ̀ ọ́ bóyá mi ní kú àbí o ló kú ìrọ̀lá tẹ́tẹ́ lọ́lọ́ ní kéde àtúwò jẹ́nà sínú ẹ̀rí mo ti wílẹ̀ kan àwọn òwò tó clear ní ẹ ṣe àtà nǹkan báyìí mọ ayọ̀ ní nǹkan báyìí báyìí lọ́ọ́ gbà sán èyí ń yẹ dúró àmọ́ gbogbo nǹkan ti di pé bíbà téèyàn ń sọ ẹ pé ẹ̀sà yẹn ó kó sí lọ́wọ́ ìrọ̀lá tẹ́tẹ́ lọ́lọ́ ní kéde àtúwò pé bá ń ọdún mélòó ọdún mẹ́rin and finally eléyìí náà la wọ́n insurance tẹ́tẹ́ lè insurance òun lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ ilẹ̀ bínú pé àwọn àbá yìí tó insurance ọ̀dà àwọn àbá àkójọ ọ̀dà ètí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ìṣọ́ránsì èyí tí tẹ́tẹ́ bá wọ̀ ọ̀ mùsùlùmí jìnnà sí. àwọn àgbà wa commercial insurance. bàbá insurance ti ń bẹ lágbàáyé almost ninety eight percent rẹ̀ nínú insurance tá a lóye ni o gambling ni o jájọ wọ̀ ẹnìkan ni ó ẹnìkan gbogbo ẹni ọlọ jáwé insurance èrò rẹ náà ni pé bàbá òun bá dá bí hundred thousand kí wọn fi kó kíni wọn fi kó one million fún un bàbá oní insurance ló sì romero yẹ fún lè kẹkẹ tó gbé ìwọ kó o tó gba ten thousand one hundred thousand o. ìdí kò sí ní ń jẹ́ bẹ́ẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́nu àbí tí wọ́n ké kalẹ̀ káwọn máa ṣe sàrà fún yẹn. àmọ́ èrò wọn tó ń lọ ni pé bàbá ṣẹlẹ̀ nísìnyí iná tó tó ní kékeré kan ní àwọn ọkọ̀ pàǹdù wọn. àwọn náà sì ti jẹ kótakúté kalẹ̀ fún ọ pé gbogbo tó lè wọ́n dá ọgbọ́n lórí gbọ́n bí tí insurance táwọn àlùfáà fi ń kéde pé commercial insurance gbogbo insurance tó bá ti lọ mẹ́rù ń tà wí yìí insurance ní health insurance kọ́dà health care life insurance gbogbo nǹkan bá ti ní bíi èmi ní kò sí ọ lọ́wọ́ ni bí wọ́n ló kò sí mi lọ́wọ́ ni ẹni tí wọ́n jẹ́ tẹ́tẹ́ ẹ̀yin ọ̀gá jẹ́ tẹ́tẹ́. àmọ́ àánú ọlọ́run ọlọ́run ò ní kọ̀ fún wa kí á fún mi gan àfi kó sí ọ̀nà ní ilẹ̀ fún wa. àwọn ìṣọ́ràṣì tó bá tó bá ìsìláàmù lọ tó bá a mú ìmbẹ̀ o ọkàn kiri òun lè máa gbẹ́ fún pèdékè ni àtà béèrè pé insurance ni insurance ń jẹ́ ẹ báwọn yóò náà máa dáwó ni ee àwọn náà máa dáwó ni àmẹ́nu yìí tí ọ̀dà ń bẹ́ẹ̀ àwọn ti yọ owó kílẹ̀ rí tá a fi rí pé insurance tí ọba ti lè má mú tẹ́tẹ́ àbí rìbá lọ́wọ́ ọ̀nà ìbí kílẹ̀ rí ẹ̀ nbẹnu sunna nípa muhammad sallallahu alaihi wa sallam nínú àdìdá nípa muhammad sallallahu alaihi wa sallam anabi ròyìn àwọn ẹ̀dọ́ kan aláṣàárì yóò anabi ní nínú tí wọ́n máa ṣe kọ́dà kọ́dà anabi ní ẹ̀ka mẹ́kúnnú wọn ẹ̀ka wọn náà ara mi lórí tí wọ́n ń ṣe ní ọ̀pá àmà kí ni àwọn tá anabi ròyìn máa ṣe àwọn aláṣàárì yóò náà wọ́n ní bí wọ́n jáde lọ́rọ̀ rìn àjò ilẹ̀ bá wá fẹ́ ilẹ̀ fẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ lé sẹ́nu kí gbogbo akájọ jáde nísìnyí ọlọ́run ò pin déédéé ẹni tó gbé gbogbo tó múlò five thousand naira ní ìjọ wa ibẹ̀ ló ní five hundred thousand náà ti mú jẹ lọ́wọ́ n ò sí rẹ kan pé yóò lé one five thousand yìí náà rò pé á ah, gbàgbà ẹgbẹ́ mi kọ́ ọmọ ẹgbẹ́ ńjẹ́ mi ò ká ní tí nbí àwọn bá ní yàtí kéńjẹ ó ti kú nílò òun lè jẹ́ tòun five thousand yóò gbé wọn lọ yóò sì gbé wọn àmọ́ máa yí wọn gbà mí pàtàkì jùlọ nígbà wọn táwọn máa rìnrìn àjò kílẹ̀ kàdé sèmáyà bóyá lọ pápá kan wọ́n wà wọn ọ̀mọ̀nàmá ẹni o jòrò pé ìjọ kẹjọ méjì kò lè lóṣù lóṣù méjì. anabi sọlọlọ asọlọ ní kí ni wọn máa wá sí i tó mú wọn dẹni tànàbí yẹn bí wọn bá wá rí bẹ́ẹ̀ ǹdẹ́ jẹ́ ìṣọ́ránsì ti ìsìláàmù ló wò pé à ewu yọ bá wọ ẹni bá tẹ̀ ní yọ pẹ̀lú tó bẹ́mi náà yọ padà bá ẹni náà kọ̀dà ẹdí awọ́ náà tí a fi ṣe ń gbogbo yẹ ń gbogbo wa ònkàlùkọ́ wà á ti kílẹ̀ àgbẹ̀ iye báyìí ló kù lọ́wọ́ tèmi iye báyìí ló ṣe ni ló kù lọ́wọ́ tèmi ó ní ten thousand ten thousand mi ní ó ní one thousand one thousand tó kú ní one naira ẹ̀rọ fún mi dákú wa náírà péré ló kù wọ́n wà dá gbogbo ẹ̀ jọ wọ́n wà sí ni wọ́n wà dá gbogbo ẹ̀ jọ ten thousand oní hundred thousand oní fifty thousand oní one náírà wọ́n wà pín ní ojú ádàbí wọn mọ̀kọ́rọ̀ náà yé bí wọ́n bá jẹ́ mẹ́wàá tó o pé gbogbo tí wọ́n wá padà dájọ́ tó sẹ́kùn wọ́n yìí ọjọ́ wa mílíọ̀nù wọ́n wá pé one million yìí sọ́nà mélòó sọ́nà mẹ́wàá ó ń ká kọ́ wà á mú one hundred thousand gà pẹ̀lú òkú ọlọ́gbà tẹ́lẹ̀ yọ ọba mi tẹ́ ọlọ́run mú un yóò mú fárájì ẹ̀rọ kò sí insurance yìí wọ́n dá anabi ní gbogbo insurance tó bá lọ ń lu yìí wọ́n fún pé yé ń di ọ́ kémi náà di kan sọ fún mi pé kọ́dà kejì láfíríkà nìkan ó ní gbogbo àwọn akẹ́tì máa sọ náà sí ṣọ́ọ̀bù wọn ní èkó gbé ẹ̀yin oní ìjọra sí ẹ ńgbẹ gbogbo wa ti àníyàn tó bá lóko bá wọn bẹ̀ nù èmi èmi èmi ọ̀dà ohun ilẹ̀ yóò kó gbẹ lọ́wọ́ àbí ìtọ́ bá dé tó máa lóòótọ́ pé ewu tí ó kẹnìkan tí ó wà á rẹ̀ mọ́lẹ̀ yẹn yẹn tó ewu yìí ẹja tó dé ẹ̀jẹ̀ á pín ewu yìí yóò ba èmi díẹ̀ kò ní wé mi bó kò ní wó mi mẹ́lẹ̀ díẹ̀ yóò padà bá òun náà kò ní gbé òun náà ṣe kéde kó ṣubú insurance tó bá rí báwọn ní sẹ̀ríà ìsìláàmù fara mọ́ àwọn èèyàn ti wá gbé a modern way tọrọ òun ni wọ́n ń pè ní kàkà ọ̀nà wo ni kàkà ń gbà wọ̀ òun ò ní pé à ń dẹrẹ ẹni sẹ́rí gbogbo owó tí ẹni tó bá subscribe síta fún akúlú policy insurance policy ẹ̀yin dá tẹ́ẹ̀nì ẹ̀yin dá tẹ́ẹ̀nì eléyìí dá tẹ́ẹ̀nì eléyìí dá gbogbo ń tá a bá dá. bí ọlọ́wọ́ ọba gbé nǹkan kan ṣẹlẹ̀ bọ́lá ọba gbé kíni gbé nǹkan kan ṣẹlẹ̀ nígbà sì ti mọ̀ bẹ́ẹ̀ gbogbo adé làwọn ọwọ́ kún wọ̀ sí dé nǹkan kan òfin níyì ṣẹlẹ̀ araba níbi fẹ́ fi gbàgbá gbólóhùn àmọ́ ọ̀hún tó ti rí i pé èsì tí ìyẹn sọ náà ń fi yọ̀ wá rẹ̀ ẹ ẹ àgàn mẹ́nu balẹ̀ wọnú èyí di èyí ọ̀tẹ̀ náà sọ irú tàkà kúrò yọ̀nà tó ń gba ọ̀pẹ́rẹ́tì ni pé at the end of the day bóyá ọdún bóyá ọdún méjì méjì bóyá oṣù mẹ́fà mẹ́fà ẹ̀ máa ṣe àkàwọn pé ọ̀dà tọ́kùn yìí fi kalẹ̀ àhàmùdà kò sí nǹkan kan ọba kìnnì ọbẹ̀ nìkan nù wa. ǹjẹ́ insurance company ló lówó là òkúlówó àwa náà la ṣe kí ni àwa náà la ní nǹkan wa. bọ́dọ̀ wa wù wá àpè bọ́bá wù á pé a àbákẹ́lẹ́ dára níbi owó yìí àti àwa ti yọ àti yọ ẹ̀fí ṣe nǹkan báyìí ẹ̀fí kọ́ sùtù báwọn èèyàn àwọn ọmọdé ìwé tí olówó sẹ ẹbí sẹ ẹgbọn fọlájì bù wọn sì bẹ́ẹ̀ lágbàáyé kan lónìí. ẹ wàá fẹ́ bẹ́ẹ̀ bí wípé insurance company àbónítàkà fúlù kí lòun ń ta èrè wo sẹ̀ríà ìsìláàmù ti yàn ní wí fún yín látàárọ̀ afẹ́ gbèsè fún yín ní sẹ̀ríà mọ́ owó tá à ń dá yẹ yìí la máa dà sí lọ́wọ́ àwọn tàkà kúrú náà gbọdọ̀ ní kọ́mpínì tí ẹni kálukọ́ máa lọ sí kíni tí wọ́n máa fowó tiẹ̀ sí ẹ wá ẹ̀ǹgéèjì wọn pẹ̀tọ́ ẹ̀yin ni fund manager ẹ̀yin ni kíni fund manager ní gbogbo ọ̀nà tí yẹn bá gbà manage fund lọ́nà halal ẹ̀dì pé kí wọ́n ń gbé mọ̀tọ́rábà kí là ń gbé mọ̀tọ́rábà àwa la lówó ẹ̀yin lè gbé ṣiṣẹ́ ńgbèrè bá dé iye báyìí tì í iye báyìí tì wá ẹ̀dì pé kí wọ́n ń gbé wàkálà torí mọ̀tọ́rábà ẹ̀ máa dúró lórí ni ọ̀pọ̀lọpọ̀ takafulu kọ́mpìnì yìí ń lè má gbé wọn abẹ́rẹ́ gbé pé fún wọn pé wàkàdà yóò lọ́kọ́ mọ̀ pé ẹ mọ̀ wọ̀rí àti èrè wá o àti èrè ọ̀wá o bẹ́ẹ̀ bàbá wa mánéèjì fọ́ǹdì yìí fóṣù kan ìbàlẹ̀ èyí ń là ń pè lọ́ọ̀gá ta ọ̀dọ́ òkùnkùn aláàbò ṣe kí ni èyí ń bá mú òkúrò àwọn ọ̀dà báyìí ọlọ́run ní ní abẹ́nu kò ń bi haramu àbí kò ti dànù kí ni kọ́ dànù aláàbò fún wa kọlọ kọmọsà jẹ kí aláàbí rẹ ó tó wa o kọyọ wa níbi haramu hada wallahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Allahu akbar adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀lá a kí àwọn dọ̀kítọ́rù wa fún iṣẹ́ takuntakun tí bọ́bá wa ṣe bọ́bá ń bọ́bá wa san ní ẹ̀san olóore. nígbà tí àwọn dọ̀kítọ́rù ń sọ̀rọ̀ lọ mo wá rántí pé a ní ó fẹ́ tẹra díẹ̀ mo ní àtẹ́sí ah, pé kò rí bẹ́ẹ̀ mọ́ adúgbò fún ọlọ́wọ́n ọba orí wọ́n àbí ó fẹ́ tẹra ọlọ́run kó má fi àbùkù àlàáfíà ara yẹn o ẹ̀ ń wúlò fáyé lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run dàpọ̀ kó má gbà wá kó má gbà yín lọ́wọ́ wa kó má gbà wá dàpọ̀ wá yín. gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn èèyàn ti kọ́ ìbéèrè ti lu bí ipa ní ìlú ìgbónú ìbéèrè ti lu bí ipa àmọ́ àkọ́kọ́ ka ìbéèrè eléyìí tí ó ní í ṣe pẹ̀lú lẹ́jọ́ tí wọ́n ṣe fún wa lẹ́nu. a fẹ́ kí àwọn dọ́kọ̀ wọn bá wa lóòjẹ́ kó má jẹ́ pé bàbá àlẹ́ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan náà. ẹni ìbéèrè pé àwọn iléeṣẹ́ tí ó jẹ́ pé ọ̀rọ̀ betting nípa ọ̀rọ̀ iṣẹ́ tiwọn bíi bẹ́tẹ̀ bíi tẹ́tẹ́ ni tiwọn ṣé tó bá ṣe jazíjáde àbáṣọjáde ṣé àwọn ọmọ mùsùlùmí sáàdì mọ́ bá wọn rà kí àwọn bá wọn wọ̀ kiri ìbéèrè tiẹ̀ ìbéèrè míì. ǹjẹ́ ó yẹ kí a máa bá wọn ta ọjà tí wọ́n sọ pé àfi kó mú èèyàn kan wọlé kí wọn náà tó lè mọ ní èrè àbí ní ìlọsíwájú mo rò pé yóò ti yé ní ìfẹ́ dárúkọ ni lórí àwọn ibi tí nígbà ṣe yóò padà rìn dé. ó ní ṣe ká máa play scrabble ó ní ṣe hàlálù ní àbí haram. bí a bí a ẹ gbogbo yìí dẹ́ ti kalẹ̀ kan náà bí a bí a ń lé ewúro ní ẹ̀ ẹ̀ àtàgbà tiẹ̀ ẹ̀. visa lottery ní ojú tí islam fi wò ó àti ká máa rajà ní ká máa sanwó ní installment tá a bá ti ra ọjà. eléyìí náà lọ ìbéèrè lẹ́nu pé ká máa play table tennis àbí snooker kí ni islam sọ nípa ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tẹ̀lẹ́ tàbí stalkers. Quran Quran competition la máa ń ṣe kí ni Islam sọ ń ẹ̀ inter sport tó máa ń ṣe nílé ìwé kí ni Islam sọ ní nípa ẹ̀. àwọn competition tí wọ́n ní afẹ́ ṣe àwọn competition tí wọ́n ní tàbá fẹ́ ṣe pé káàbù wọn káàbù gba fọ́ọ̀mù tó sì jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn náà ní kí ẹ̀sìn sọ nípa ẹ̀. ọlọ́run kọ́ mẹ́sà ṣe àlékún ní àjèjì fún Muhammad sallallahu alaihi wasallam àdúgbò àwọn alẹ́ àtàwọn sàhábì ànábì àdúgbò ẹjọ́ máa ń tẹ̀lé lànà ànábì náà tó fi jọ ọ̀gbìn ìgbà àná. mo rò pé gẹ́gẹ́ bí àsìkò pẹ̀lú òkú ọlọ́run ní ìtọ́ bá tún kù tí ẹlòmíín bá fẹ́ béèrè ìdókòwò táwọn àfa súnà bá wá bí wọ́n wọ́n ṣàlàyé pẹ̀lú nípa nǹkan báyìí nípa afẹ́ náà ní péjú béèrè lọ́dún jáde lẹ́yìn lẹ́tọ̀ báyìí ẹni tí ó ṣe lẹ́tọ̀ ò lè mọ ń táwọn èèyàn ń ta tí wọ́n kó sí wọn ká kú náà ní ọmọ ibi tí òun dè sí pé ẹ dákun báyìí torí náà àwọn afiṣẹ́ tiẹ̀ àmọ́kọ̀ọ́sásìkò tí ọlọ́mọba ní amẹ́nu bá tó bá kú ẹ̀ máa di àwọn àfa. àkọ́kọ́ ẹni yìí ní àwọn iléeṣẹ́ tẹ́tẹ́ tí wọ́n ń ta vẹ́ẹ̀sì àti gàásì àbí ìdáwà lè máa rà á. èsì lórí rẹ̀ ni pé olúwa sọ́nù al-Qur'an al-Karim mọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim bismillah wa ta'awanu. على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان gbogbo alátìfẹ́ àyà ìsórí ìtumọ̀ ẹ̀ náà ni pé nígbà àwọn ti mọ̀ pé bẹ́tì ọ̀dà mọ́tò ẹni tí ó gbé gba bẹ́tì kalẹ̀ in any way in any form ara kúló ọjà bẹ́tì ni ọmọ ìwé owó ẹ̀ torí náà eléyìí ó clear bí wọn bá ti mọ̀ pé nǹkan báyìí ọ̀dà olúwa ní mọ̀ràn ẹni tí ń kún ṣe tí ọ̀dà yìí ní lọ́wọ́ náà mọ́jọ́jà ayọ̀ tà mọ́. ẹ̀ẹ́dẹ́gì òun ọ̀dọ́ ohun tá a sọ lónìí nígbà wọn ti béèrè náà wọ́n ní àwọn ọ̀dà pé lọ́ba iye báyìí wá iye èèyàn báyìí wá iye báyìí lọ́ọ́ mọ̀ rí ní orí gbogbo wọn òun ni wọ́n ń pè ní aliharamu shaba ẹ̀rí lẹ́yìn náà nínú tí ọ̀pẹ́ púpọ̀ tó dá yé ni ọlọ́run wá sí kése nàìjíríà yìí nìkan ní tí ń ṣẹlẹ̀ gbogbo àwọn àlùfáà alágbàáyé wọ́n ti wá dòkó lórí ẹ̀ kése táwọn ṣẹ̀ṣẹ̀ máa sọ lọ́gbà olúwọlé ní àyè ní mísírọ̀ ní dáhùn lè ká yìí mísírọ̀ ń bẹ lórí nẹ́ẹ̀tì wọ́n paasi fatiwa ìmáàmù pé irú ọjà tẹ wíì haramu ní urdun ní jordan markazu imam albani lidarasat islamiyya àwọn náà gbé fatiwa tiwọn náà jáde gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe wúwo báyìí pẹ̀lú bí àwọn ẹ̀rí oríṣiríṣi haramu nílẹ̀ sudan ní majma'u fiqh islami islamic fiqh academy of sudan àwọn tí wọ́n rántí ní sinú tí wọ́n ti ṣe jọra sàǹtẹ̀ wí pé gbogbo ọjà pé gbọ́dọ̀ ní dẹ́sọ́dẹ́ gbogbo àwọn tó bá wà lábẹ́ rẹ máa fún wa wọ́n gbọ́dọ̀ kọ̀ ọ̀tà ọ̀ra ṣé gbogbo ti sàtọ́kùn wọn wọ́n gbọ́dọ̀ máa rí nǹkan lórí wọn àwọn ẹ̀rí tó pọ̀ ni wọ́n ti mú wa pé àárò ọmọ mùsùlùmí ò jẹ́ owó. tíra kan bẹ tó jáde irú àwọn tá a bá lé orí net kọ́dà lè rí ẹ̀dẹ̀dá olóbi ẹ̀ wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàtà wà sínú ẹ̀ wọ́n pe akọ́lé tíra náà ní tààrífù ọ̀kọ̀dá ìnáṣ بحكم معاملة بزنس تعريف عقلاء الناس بحكم معاملة بزنس bẹ́ẹ̀ bá wù ọ́ yẹn kórè lórí lẹ́yìn insha Allah ẹ̀kẹta gbogbo à ń ta ilẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ scramble àti ilẹ̀kẹ̀ snooker chelsea ludo àti gbilẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ní gbilẹ̀ irin ṣe sùn ní wọn gbogbo tí kúránì wí ilẹ̀ bá jẹ ibi ìrànlọ́wọ́ ọ̀hún ibi ìrìnàjìnà sí ìrántí ọlọ́run bẹ́ẹ̀ yọba tán rẹ̀ lógún ọ̀sẹ́ni tí wọ́n pè òun tó ti bẹ́ẹ̀ parí lúdò náà kí wọ́n wá dìde pé bọ́dúbọ́dọ́ ti sọ̀ lágùn bọ́bá bẹ́ẹ̀ ọlọ́run parí ni yọ́ parí yìí o àbí àhà torí náà nípìnlẹ̀ àwọn yóò rìn sí ìṣòro bẹ́ẹ̀ bá ti ń gbè sínú ẹ̀ sí lọ́mọ ìdènà sí lọ́wọ́ practically ẹ̀yin náà lọ wà wọ́n ti bá máa ta kó ti ń gbé sínú ẹ̀ bí bá máa kí wákàtí máa àwọn tẹ́lẹ̀ lójú ibà máa bí lásìkò bí máa ṣe ń pè sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa jìnnà sí ọ̀nà tí ọlọ́run sí. wọ́n bá tún wá fi tẹ́tẹ́ kún adẹ́pẹ́ ọ̀yà insurance pé ẹ̀yà ṣe insurance bá a ní kúkúrú eléyìí náà fẹ́ẹ́ balẹ̀ tóbi nìkan àmọ́ tá a wí bẹ̀ ni pé èyí tó bá ti gbọ́ ohun tá a wí látẹ̀yìn yìí tẹ̀tẹ̀ náà èyí tó sì gbọ́ kọ́ ẹ̀wù bẹ́ẹ̀ béèrè yìí náà ti béèrè ọlọ́pọ̀lọpọ̀ ní ìkápọ̀ padà sí wa owó sì ní padà àwọn ọmọ nàìjíríà tiẹ̀ tí wàá fún yàtọ̀ pé ilé yìí bẹ́ẹ̀ lómi bá fún àwọn èèyàn ní panadol lásán rìpọ́ọ̀tù tí wọ́n kọ ni kó wọ́n ṣe ọ̀pẹ́rẹ́ṣẹ́. wọ́n fún wọn ní paracetamol lásán nígbà tó wọn ìjọba wọn dá sí nígbà tí wọ́n bá fẹ́ rìpọ́ọ̀tù dé ìyọ̀ ọ̀pẹ́rẹ́ṣẹ́ báyìí ló ṣe ni ọba àgbélẹ̀mọ̀ owó iṣẹ́ tí ò ṣe ní kúkúrú bàbá fẹ́ ṣe káyọ̀dé sọ̀rọ̀ àtẹ̀dá fẹ́ já gbọ́ yìí àgbẹ̀ ọ̀dà o a máa gbọdọ̀ sí lójú ọ̀nà ìṣọ́ránsì kí ni Islam faramọ́ lórí takafulu tá a sọ lẹ́ẹ̀kan yẹn gbogbo ẹ̀ ló sì apply kò síbi tí wọ́n apply takafulu sí wọ́n fi ń kọ́ba mọ́tò wọ́n fi ń kọ́ba lé wọ́n fi ìṣọ́ lé iṣẹ́ ẹ̀yin ní ẹ béèrè pé ọ̀nà wo ejò ni mo tọ́lọ̀ tó wọ̀ ọ̀gá jẹ kí ọ̀gá lọ́wọ́ kéwòn kẹlò. Àhà ìdíje àlùkòrá ni ìdíje tá a mọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó tún níbi pé ẹ̀lọ́ra fọ́ọ̀mù ń di báyìí ọ̀dà ìbéèrè ìbéèrè ńlá ni ọlọ́wọ́ sẹ́ni ó béèrè bẹ́sẹ̀ lásán torí pé ibi tí ó léwu dùn ní bẹ́ẹ̀ ọba lọ́dọ̀ bàbá kínní ẹ̀sìn máa tó pé bàbá kínní wọ́n ní lọ́dẹ̀ ẹ̀kú níbi yẹn bá ní ẹ̀wá dìjà kùránì àbí ẹ wá ẹ wá ṣe tá a mọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá tún wá kọ́ gbẹ́ ìtawọ̀